kì síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ń lẹ̀. gbọ́ fresh fm àwọn kọ́ one oh five point nine fm àwọn kọ́ mo lọ ta sọ́sẹ̀ máa yẹ mú rọ̀ àwọn kọ́ òròyìn àsìkò lóríṣiríṣi àwọn kọ́ mẹ́ta tún mẹ́ta ọ̀gbẹ́yìn níbẹ̀ ẹ̀fí sẹ́m àwọn kọ́ one oh five point nine fm ọ̀dà àwọn kọ́ ẹ̀pọ̀ ní kẹfílẹ̀ sí ibẹ̀ làwọn gbọ́. fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ògidì ìròyìn pọ̀. tó jáde fún tòní o ẹ dákun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. ó ká jíjọ gbọ́ ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five ṣe bòmílà kò dẹ̀ ṣe ta mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ẹjẹ́ á mọ̀ pé nígbà tó wà nítòsí torí pé etí rẹ̀ òdì láti gbá wa ọwọ́ rẹ̀ òkúrú láti gba ni o òun náà ló ní ká mọ̀ kànkùn òun ó sì ó ká béèrè òun ó sì fi fún wa ojoojúmọ́ gbogbo ìgbà gbogbo àkókò ibikíbi tá a bá wà olúwa wà ń bẹ o àfàìmọ̀ pè ni òfin mọ̀ gbọ́ tó kò ní kọtí ọ̀gbọ́n sí igbe àti ẹ̀bẹ̀ kó wa wa. àmín àákú ojúmọ́ àákú ojúmọ́ mọ́ àákú ojúmọ́ mọ́ ojúmọ́ láǹbí gbogbo tá ti ń gbọ́ wà ojúmọ́ là ojúmọ́ àlàáfíà ìbùkún rẹpẹtẹ kó máa jẹ́ ti gbogbo etí tó ń gbọ́ wá bá a ti ṣe é tọ́já pé orí àtọrùn ní kíyìn ní orí ìròyìn àjá àbálẹ̀ gbogbo ọjọ́ àìkú Sunday ọba òkè adúpẹ́ tó tún jọ kàwáyẹ̀ àwa àtúbà ẹ̀yìn náà dáadáa ọba òkè òní jẹ́ kí ìbànújẹ́ ọgbẹ̀yìn ọdún yìí fún gbogbo wa o ire gbogbo tí ń bẹ nínú oṣù yìí ire gbogbo tí ń bẹ nínú ọdún yìí gúúsù lọ́wọ́ ìwọ̀ oòrùn lọ́wọ́ ìlà oòrùn lọ́wọ́ àríwá ńlọ́bà wà ní ọba òkè yóò fi ṣe àwárí wa yóò sì mú wa pàdé ẹ̀ ní pẹ̀kí. tó ìkànnì fresh one zero five point nine ilé orin challenge nílùú ìbàdàn pẹ̀lú ìròyìn ajá balẹ̀ pé méjì méjì là á méjì kò mí o méjì kóra rẹ̀ ìwé ìròyìn mẹ́rin ìlú tó bá wà lóòrọ̀ o bàbá kújá méjì á sọ fún yín pé méjì ni nbọ̀ ó sì jẹ́ mẹ́rin á sọ fún yín pé mẹ́rin ni tó Sunday àti Sunday Tribune Dr. yeye àdéṣeyí lọ́rùn tìjàkọ́ tẹ̀rẹ́ ṣíṣe òun àníyàn ni. a jẹ́ pé ayére tó ti dé ọmọ yẹkoyẹko ọ̀gẹ̀dẹ̀ dé ọmọ yẹdòyẹdò òyẹ́rẹ́ tó ti wọ̀lú ọmọ yẹ̀lúyẹ̀lú ni ìròyìn ajá àbálẹ̀ tó ti ṣe bẹ́ẹ̀ tó ti gàtẹ̀ ìkànnì fresh ilẹ̀ ti ń gbọ́ wa ilé orin challenge ń bàdàn ibẹ̀ la gún wá síbi ọlọ́ba lẹ́ni tí ṣe ọjọ́ àìkú sunday ọjọ́ kẹtàléní ogún nínú oṣù àkọ́kọ́ ọdún 2022 akí gbogbo wa lápapọ̀ pé akúùsinmi òní o púpọ̀ ọ̀sìnmi aláyọ̀ báyìí láṣẹ lókè pẹ̀. ọlọ́run ò ní í ṣe tòní ní ẹyọ kan ṣoṣo tó kù fún gbogbo wa láyé o. gẹ́gẹ́ bá a ti ṣe bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun náà látúnṣe láàárọ̀ ìtorí wípé àwọn kókó kókó àwọn àgbérùgbésọ̀ tí wọ́n gbé karí òun lákọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ àmọ́ síwájú ohun gbogbo Waheed Akintayo lórúkọ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà ìwé ìròyìn Sunday Punch àti ìwé ìròyìn Sunday Sun oníbẹ̀ lákàtà tèmi. tó bá rí bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin tó bá wa wá sóde ìròyìn ń bẹ léè tọ́já pé ń ta gbangba ìwé ìròyìn ti Sunday Tribune tí mo tún wà àkọlé ọ̀hún ẹ̀wẹ̀ lójú ìwé ìròyìn ti Sunday Vanguard agbo òṣèlú ìròyìn kan jáde ń bẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC àti àwọn ìwé ìròyìn tó ṣẹ́kù bẹ́ẹ̀ rèé ń tó ní ṣe pẹ̀lú ètò ààbò níbi tí orílẹ̀-èdè wa nàìjíríà tó dé dúró ìwòye àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú all progressives congress lórí ìpàdé àpérò ta gbangba wọn gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ló ṣodo sínú ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin bí ó ṣe ẹ̀jẹ̀ ń tọ́ bọ́ láti ìta gbangba ìwé ìròyìn ti sunday tribune níbi tí ayù ti ń tẹnu mọ́ ti ń pé tí alágbẹ̀dẹ ẹ̀hún bá ń luni lójú kan oṣù ọmọ ní tó fẹ́ mú jáde mọ̀mọ́ ni àní ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà tẹ̀ ń wò yẹn ajagun gbẹ̀bọ̀n tí muhammadu buhari ó ti jẹ́ kí orílẹ̀-èdè wa nàìjíríà kọ́ wá di orílẹ̀-èdè tí ìṣẹ́ òun òṣì tó mú lómi dúndúndún ó ti sọ di olúùlú ìpínlẹ̀ oníṣẹ́ ní gbogbo àgbáńlá orílẹ̀-èdè oníṣẹ́ ní gbogbo àgbáńlá ayé ọ̀nbẹ́ gbangba ìwé ìròyìn ti Sunday Tribune tó jáde. gbogbo ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní ló kánkó ròyìn yẹn kódà gàdàgbà gàdàgbà ó ní wọ́n tẹ́ pẹpẹ rẹ̀ sójúde ìwé ìròyìn Sunday Sun wọ́n ní lórí ti ètò ìdìbò tí ń kalẹ̀ kò gbọ̀ngbọ̀ngbọ̀n lọ́dún 2023 ẹgbẹ́ òṣèlú PDP wọ́n bọ́ọ̀lù Buhari olórí orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí ayu àti àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP lórílẹ̀-èdè wa Nàìjíríà bí wọ́n ṣe lọ rèé bá olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ lálejò nílùú Abẹ́òkúta ìròyìn yẹn ń bẹ lójúde wéròyìn Sunday Sun ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ojú ìwé kẹta ó ní wọ́n fi sọ̀dọ́ ẹwájá fìyún àwògede ń gbé ṣẹ̀rí lójúde wéròyìn Sunday Punch tó jáde fún tòní ọ̀rọ̀ òṣèlú òun náà ni wọ́n tẹ́ pẹpẹ gàdàgbà gàdàgbà síbẹ̀ kójú gbogbo lè rí i káwa náà sì lè lórí ọ̀fẹ́ láti kà á sí etí gbọ̀yìn ni o wọ́n ní àwọn èèyàn tó jẹ́ ti Buhari olórí orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n lò náà ni wọ́n ń dúró de òkọ sọ ìbò gangan ni wọ́n mórílẹ̀ o láàrin ti Ọ̀ṣínbàjò Tinubu àtàwọn èèyàn míì tí wọ́n ń dáfọn tò ló pé àwọn fẹ́ gba tíkẹ́ẹ̀tì díje dúpọ̀ àrí orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní igun eléyìí tó jẹ́ ti igbákejì ààrẹ lórílẹ̀-èdè wa nàìjíríà bí wọ́n ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni igun eléyìí tó jẹ́ ti bọ́lá ahmed tinubu báàtì làwọn náà ń sọ̀rọ̀ o wọ́n ní gbogbo wọn ni wọ́n sì ń fọwọ́ gbáyà wọ́n pé àyà táwọn ń fọwọ́ gbà ẹran òun làwọn ń fọwọ́ sọ kì í ṣe egun àwọn làwọn gba tíkẹ́ẹ̀tì o láti díje dupò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà gàdàgbà gàdàgbà ni wọ́n fi ròyìn ẹ̀ sọ̀dọ̀ sójúde ìwé ìròyìn Sunday Punch àmọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bẹ lójú ìwé kẹta ń bẹ. bákan náà lọmọ sọrí pẹ̀lú ìròyìn tó kàyẹn ogun wà sí òkè téńté apá apá àlàáfíà inú ìwé ìròyìn ti Sunday Vanguard níta gbangba rẹ̀ lọ́wọ́ o inú ìròyìn náà wípé àní àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn aṣíwájú bọ́lá pẹ̀ tinubu wọ́n pè àníṣẹ́ gbogbo ntọ́gbẹ́gbà náà ni àwọn òfò àwọn ọ̀fàyè gba kẹ́nìkan kan pòun náà òun náà fẹ́ yọ sí bọ̀m̀bọ̀ bẹ́ẹ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́ apá àṣàlẹ̀ àkọlé ìròyìn tí mo kà yẹn níta gbangba ìwé ìròyìn ti Sunday Vanguard náà ni àwọn ẹ̀yà Ìgbómọ̀ṣọ́rọ̀ o wọ́n sọ̀rọ̀ wọ́n fi dà lálẹ́ gàràgà wọ́n wí pé kì í ṣe lápá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n ti sọ wípé wọ́n fún ẹni tí í ṣe igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò ní ẹ̀tọ́ kan pé kó lọ rèé díje dupò ààrẹ níbo ẹ̀yà ìgbó sọ bẹ́ẹ̀ abádójú ìwé kẹta ìwé ìròyìn ti sunday Vanguard àgbọ̀n yẹbẹyẹbẹ. ìròyìn ṣẹ́kù lágbo òṣèlú kò tí ì tán torí pé mo tajú kán rí ìròyìn kan lójú ìwé kẹrin òní wọ́n pàtẹ ìròyìn yẹn sí nínú ìwé ìròyìn Sunday Punch wọ́n ní ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ olórí orílẹ̀-èdè wa nàìjíríà olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ẹ̀bọ́ra wo wọ́n ní bàbá ti sọ̀rọ̀ pé ẹ pàdé ọ̀rẹ́ dà o wípé àwọn wà padà sínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní ẹ padà òdì àdáni àwọn ò lè padà sínú ẹgbẹ́ òṣèlú PDP àmọ́ wọ́n ní nínú ní ìpínlẹ̀ Delta àti ní ìpínlẹ̀ Gombe wọ́n láwọn èèyàn ya kẹ̀tíkẹ̀tí o wọ́n wá darapọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú PDP ìròyìn yẹn ń bẹ lójú ìwé kẹrin ó títí wọ ojú ìwé karùn nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún taarọ̀ yìí. èmi ò ní lọ́kàn pé mo fẹ́ díje dupò ààrẹ lọ́dún twenty twenty three o ẹ̀yìn àti abẹ̀rẹ̀ láti pò ààrẹ jẹ́ ìbẹ̀rẹ̀ láti sọ ìsàlẹ̀ bí eh, ibi pẹlẹbẹ lèyàn ti mọ̀lẹ́ jẹ hmm. èmi kí mo tiẹ̀ wá wí Alimadu Sheriff ló wí o ó pẹ́ lọ́dún twenty twenty three òun ò ní lọ́kàn o pọ́n fẹ́ díje dupò ààrẹ ntọ́wá adétẹ wíbẹ̀ àfikádé ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Sunday Tribune kẹ́yìn náà ó sì gbọ́. ẹnìkan náà ti sọ̀rọ̀ jáde ó ní tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn tó jẹ́ pé òṣèlú bọ́ ọba ọpá bó o sì bá o bù lẹ́sẹ̀ ọ wọ́pọ̀ láàrin wọn ó ní ọmọ orílẹ̀-èdè nàìjíríà lẹ́ẹ̀mọ sọ̀rọ̀ wọn o kò sí ní tí wọn ò lè ṣe láti fi díje kí wọn ó sì du oyè ọ̀hún wọlé abdulsalami olórí orílẹ̀-èdè nàìjíríà nígbà kan rí ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ ìwé ìròyìn sunday punch jábọ̀ rẹ̀ bàbá tí ń tẹ̀wájú ajá balẹ̀ ròyìn yóò jà sí yín létí ẹ̀wájá gbàbẹ̀ ká kọjá lọ sójú owó kẹrìnlá nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún taarọ̀ ìbákan náà ọ̀rọ̀ tó jáde ń bẹ̀ látẹnu Abdullahi tó náà ti fìgbà kan rí jẹ́ mínísítà lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ní Buhari níṣe ó náà ní ọmọ pa ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú ti àtúntò ó ní ààrẹ gbé kan ni ó ní èròǹgbà ọkàn rẹ̀ òun sì ní wípé ìlànà yìí ó ti ilẹ̀ káàrọ̀ òjìrè o lẹ́kùn gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀‐èdè wa Nàìjíríà Abdullahi ló sọ̀rọ̀ ìwé ìròyìn Sunday Punch jábọ̀ rẹ̀ ajá balẹ̀ ìròyìn ni ó já sí yín létí. bájá balẹ̀ ìròyìn ṣe ń já sí yín létí ní tó ṣe pé ti ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà tẹ́gbẹ́ òṣèlú ni jẹ́ ìrora ju eléyìí mọ̀ fẹ́rẹ́ ń jogi kí n tó lọ sí abala tètò ẹ̀kọ́ ní ibi tí Okowa ti sọ̀rọ̀ ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Delta ní jẹ́bẹ̀ o ó wí pé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tẹ̀ ń wò ó ó ní bí ètò ìdìbò tí yòókù tí wọ́n bá gbé kalẹ̀ kì bá ṣe ètò ìdìbò yan mọ́yè lábẹ́lé ni ó ní ní ti ìlànà gbangba làṣáta ó ní àwọn ní ọwọ́ mímọ́ àti àyà funfun ó ní ìlànà ti wípé má fepo bọyọ̀ ni àwọn fi máa ṣohunkóhun ní ìpínlẹ̀ Delta ọbẹ̀ lójú ìwé kẹrin ìwé ìròyìn ti Sunday Tribune ìyún bẹ́ẹ̀ kí n tún wá lọ yàyàbá fún ti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ ní ìtọ́jà wípé gómìnà ìpínlẹ̀ Èkó Lagos Babájídé Sanwó-Olú wọn kò o ẹni ń ṣe ọ̀gálẹ́ka ètò ìgbaniwọlé iléèwé gíga ẹ̀yìn lásù ní ìpínlẹ̀ Èkó tí wọ́n ní kọlọ̀rì rọ́ọ̀kúnlé Sanwó-Olú ti pé ẹjẹ́ ọ̀padà ẹnu iṣẹ́ rẹ̀ tó ojú ìwé karùnún ìwé ìròyìn ti Sunday Tribune ńlọ́wà. lórí wọn yọ wọn ò ní yọ owó ìrànwọ́ orí epo rọ̀bì lórílẹ̀‐èdè wa Nàìjíríà fuel subsidy wọ́n ní igun kejì tó jẹ́ ti ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí TUC wọ́n ti kéde ọjọ́ eléyìí tí ìfẹ̀hónúhàn alágbára tí ó wáyé lórílẹ̀‐èdè wa Nàìjíríà ojúwe kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ni mo ti kó fìrí ìròyìn yẹn nínú ìwé ìròyìn Sunday Sun bẹ́ẹ̀ gẹ́lẹ́ oníwé ìròyìn Sunday Punch náà jábọ̀ rẹ̀ kódà wọ́n ṣàfikún rẹ̀ wọ́n ní ẹgbẹ́ tó jẹ́ ti àwọn alágbàtà epo rọ̀bì nílẹ̀ wa Nàìjíríà IPMAN àti ẹgbẹ́ Pengasan wọ́n ní àwọn ń fojú sùn kí ìjọba kí wọ́n ṣe àtúnṣe ohun àtúntò lẹ́ka ti eléyìí tó ní í ṣe pẹ̀lú ẹbu ìfọpo lórílẹ̀‐èdè wa Nàìjíríà ojú ìwé kẹta títí sàn wo ojú ìwé kẹrin nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tàárọ̀ yìí ó ní wọ́n ti jábọ̀ ròyìn yẹn kó tó wá di pé àmọ́ kọjá lọ sí ojú ọjà ká tó já sí i gẹ́gẹ́ bí ọmọ alájẹ tí a sì gbégbá jẹ́ kárí ní kòpẹ́kòpẹ́ wọ́n ní lórí ọ̀rọ̀ tọ́mọ̀ ní ṣe pẹ̀lú ìdíje eré bọ́ọ̀lù fún ti ilẹ̀ adúláwọ̀ tá a mọ̀ sí AFCON 2021 àmọ́ tó jẹ́ pé ọdún 2022 ni wọ́n ń gbà orílẹ̀-èdè Cameroon ló sì ti ń lọ lọ́wọ́ o wọ́n ní síwájú ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò wáyé láàrin orílẹ̀-èdè wa nàìjíríà àti ilẹ̀ tunisia wọ́n ní covid-19 ó ti ṣe ṣaka o fórílẹ̀-èdè tunisia torí pé àwọn agbábọ́ọ̀lù wọn ṣàǹkóṣàǹkó méjìlá wọ́n ní ni wọn ò ní lórí ọ̀fẹ́ láti gbá bọ́ọ̀lù kódà ẹni tí tún ṣe olórí olùkọ́ni wọn wọ́n ní kòrò ó tún ti ta léò náà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ bàbá ti ń tẹ̀wájú ẹ lórí ọ̀fẹ́ láti gbọ́ bí ó ṣe ẹja kọjá lọ sójú ọjà mm. ẹja gbégbá ajé kárí ọmọ alájẹ ni wá àlè pé òní jẹ́ ọjọ́ ìsinmi ká sì wá mọ wòran ká mọ pa owó wọlé. ọ̀nà fún ọmọ Sunday ọ̀nà fún mm. sèré ọ̀nà ọ̀run ni kọ́ba òkè ọmọ jẹ́ àjàjẹ́ rọrùn. àpò gan ọmọ Sunday. ọ̀hún o mm. ọjọ́ gbogbo bíi ọdún ìgbà gbogbo kìkì ayọ̀. ẹja dojú ọjà pàápàá tá a bá lọ tá a bá padà dé ojú ọ̀gbagadè ìròyìn ajá balẹ̀ nìkan ni fresh ilé orin challenge ń bàdàn òun lẹ́ẹ̀ bá wa ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà gọ̀yìn ègbò ẹ̀wò kákadí ẹ̀ka dákẹ́ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà nílé Ifẹ̀ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nu la àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ kí wọ́n supply yín lóúnjẹ zero eight zero three four two zero nine one zero six country kitchen ó dùn púpọ̀. makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ burú ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ̀sì lọ. ká tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹ́ẹ̀bù gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìrídì iye kọ̀ndísánà wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá bíbalọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọlọ́kọ́mù àti láptọ̀pù bọ́ọ̀sì sí ìrajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé o lè ra fóònù pẹ̀lú ìdá ọgbọ̀n péré tí fóònù ó sì di tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹ́ st cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́ car care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight ó sì lè kàn sí topsources.ng ti pọ́ńpì kan ṣẹlẹ̀ àti délùú Ìbàdàn ẹ tí pọ́ǹpì onílẹ̀ ta ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà ẹ wò ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. <laughs> ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bodijà ìbàdàn ilẹ̀ fáwọn land for kiddies sítòsí hotel and resort lọ́nà àkànná one ninety nine thousand naira péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí gbọ́pọ̀ jówó ẹ̀ ọtí pọ́ǹpì ní mọ́níyà nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́ ń retí ti dé. àti ìbàdàn àti dé. tí pọ́ǹpì concept developer dá healthcare ah, ah, kí n la ẹ̀yin ará abí màtí fẹ́ jẹun yín tán ká tó gbàdúrà rárá kẹ́. mọ́mí ẹ̀jẹ̀ fún mi sí i. ìfẹ́ mi jọ̀ọ́ iṣẹ́ mi náà lè rí sí i. Hmm, àwọn alájẹǹjẹ tán mi ò ní fún yín sí o ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ láti gbàdúrà kẹ́ tó jẹun. ìfẹ́ mi má bínú sí wa bó ṣe ta sọ́sọ́ yẹn ò dẹrùn rárá ó ṣòro láti sọ dúnú. mọ́mí ẹ jọ ẹ má bínú sí wa ó yẹ ẹ jẹ́ ká kọrin fún mọ́mì. àwọn kan sóúnjẹ tí ò ládùn àwọn kan jẹun tó làmì mọ́mì sóúnjẹ tó ládùn ọpẹ́ lọ́wọ́ army seasoning. bẹ́ẹ̀ ni o pẹ̀lú army seasoning nínú àsè àtọbẹ̀ mi oúnjẹ aládùn àjẹpọ́nu láti òlópin nìyẹn nínú ilé mi ìsebẹ̀ army seasoning níyọ̀ níwọ̀nba ó kún fóun adùn tí ò ládàlú pẹ̀lú àwọn ìsebẹ̀ oríṣiríṣi tó mú àwọn oúnjẹ mi ta sánsán pẹ̀lú adùn àjẹmọ́lẹ̀ mójú kúrò army seasoning wà lóní horo ńlá abala five gram tí ń fúnni lérè lábọ̀ ọjà tó pójú owó àgbójúlé mi nìyẹn Ami seasoning ọ̀rẹ́ ayérayé. aṣíwájú ni wá aṣíwájú ni wá àjèjì ọwọ́ kan ògbẹ́rù dórí àgbàjọwọ́ la fi ń sọ̀yà bọ́kọ̀ tẹ̀síwájú ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe ń lọ gẹ̀rẹ́gẹ̀ lábẹ́ ìjọba ọmọ ẹ̀rọ olúwaṣeyẹ mákindé ló yẹ kájọ gbárùkù tí káṣíyọrí bá lè débà nípasẹ̀ bẹ́ẹ̀ ni sísan àwọn owó orí tó yẹ sásùn ìjọba lásìkò tó tọ́ ètò sísan owó orí ilẹ̀ ibi tá a kọ́lé sí tàbí tá a kọ́lé iṣẹ́ ṣíṣe 2022 bẹ́ẹ̀ sì rèé o àǹfààní ńlọ tó ti wà ní kété tí wọ́n bá ti ṣí ojú òpó sílẹ̀ láti máa lọ san owó yìí ní tààràtà ọgbọ̀n ọjọ́ àkọ́kọ́ tí owó tó san ẹ lè sanwó wọlé pẹ̀lú ìlànà ti POS ẹ tún lè sanwó wọlé sí àwọn ẹ̀ka tó ń rí sí ètò ìpawọlé lábẹ́ ìjọba tó wà láwọn ìjọba àbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀tàléní ọgbọ̀n tí ń bẹ jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ èyun OYBIR tax offices gbogbo ẹ tún lè kọjá lọ sí room four Ministry of Land Housing and Urban Development kẹ́ ẹ lọ sanwó yín níbẹ̀ ẹ tún lè sanwó nípasẹ̀ www.lands.oyostate.gov.ng ẹ tún lè sanwó láti àwọn ilé ìfowópamọ́ olóko gbogbo tí ń bẹ láyìíká àti àyídà yín sanwó orí ilẹ̀ ibi tó kọ́lé sí tòun ti ibi tó kọ́lé iṣẹ́ sí o pẹ̀lú pẹ̀lú ìlànà àti ìbámu òfin ìjọba land use charge ọ̀yọ́ ò ní bàjẹ́ o ṣojúṣe ẹ̀. kẹ́kẹ́kẹ́ gbìgbìgbì ó ti máa gbọ́ bó ṣe ń dún Pasuma ń bọ̀ nílùú Ìbàdàn láti wá dàlúbọ̀lẹ̀ láyàjọ́ olólùfẹ́ February fourteen wo ohun gbogbo ti sẹ̀ ní mìnìjọ̀jọ̀ tó mi àlàgbà ní Osmark Hotel and Suites ti ń bẹ̀ lórí àkàlà lẹ́yìn Anchor Mall Saunis Estate lóhun gbogbo ti máa ṣẹlẹ̀ ń máa bọ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ̀ wá jayé rúra pẹ̀lú àlùjọ tó ta lẹ́nu látọwọ́ Pasuma wonder ọmọ ìyàwó Mr MMM. Àlàbí ọjọ́ yẹn máa rẹ o Pasuma. DJ Scopeman àti Láìdé Bákàrẹ̀ ààbò tó péye ń bẹ ọyẹ́ rere tó ń bẹ́ẹ̀ gan tún nàgbà láìsí tàbí ṣùgbọ́n èrò tòun tẹ̀sẹ̀ wìtìwìtì ó di Osmark Hotel and Suites lórí Akala lẹ́yìn Angkor Mall February fourteen àyájọ́ olólùfẹ́ tọdún yìí máa ta lẹ́nu yàtọ̀ jẹ́ máa já tán aago méjìlá ọ̀sán sí aago mọ́kànlá òru lẹ́tọ̀ regular ten thousand naira VIP one fifty thousand two hundred thousand naira ní silver gold three hundred thousand platinum five hundred thousand fún àlàyé kíkún ẹ pè nọ́mbà yìí zero eight one six one seven zero five four zero five. Yeah. Leeds City University Ibadan invites applications from suitably qualified candidates into the over 80 undergraduate programs that we run, including medicine, dentistry, and pharmacy, which currently offer a 50% tuition scholarship on a first come, first served basis. Other courses are law, nursing, mechanical engineering, computer and information science, architecture, mass communication and media technology, accounting, and a host of other courses with a minimum UTME score of 140 and five relevant O level credits. Admission into 200 level is available for candidates with direct entry qualifications such as NCE, OND, or equivalent professional qualifications. HND holders may proceed from 300 level. Candidates awaiting result may also apply. For a full list of courses, our affordable tuition fees, and other information, please visit our website lcu.edu.ng. You can also reach our Abuja, Lagos, Enugu, and Port Harcourt liaison offices on 0815 331 8709. Lead City University. Knowledge for self-reliance. ajá balẹ̀ ajá balẹ̀. alhaji hmm? ẹ jẹ́ a lọ ibo ibi táàmù tá a wáyé náà ni. ẹ já lọ nìṣó. <laughs> ọ̀dà kò burú kò burú kò bàjẹ́ ọyá ẹ jáde kẹ ẹ wá wò wá ẹ jáde kẹ ẹ wá gbọ́ wá ìgbà tá a bá lọ tán kọ́mọ̀lá ọwọ́ kan tàbí ṣùgbọ́n bọ̀t bóyá àmọ́ àní àní lọ torí wípé orí àtọrùn ìròyìn àjẹ́ àbálẹ̀ tó ń tìwé ìròyìn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ àwa ṣe tán o láti fún yín tán láláì ní gba ṣẹ́ńjì láti ìta gbangba àwọn ìròyìn tá a pè ní Sunday Tribune ti ń bẹ ní ọwọ́ tèmi èyí tí ìròyìn ọ̀hún gbé bọ́dì tọ́wọ́ lọ rèé balẹ̀ bàgẹ́ ní ojú ìwé kejì rẹ̀ ibẹ̀ ni mo ti fẹ́ jẹ́ iṣẹ́ o èyí tí ayù wí nípa ti orílẹ̀ wa Nàìjíríà ẹni tí ó sọ wípé bóun ọ̀bá ní parọ́ tóun ò ní ṣèké ó ní ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ajagun gbẹ́bọn tí muhammadu buhari ó ló ti sọ orílẹ̀-èdè wa nàìjíríà di olúùlú àwọn orílẹ̀-èdè olúùlú oníṣẹ́ òun òṣì fún àwọn orílẹ̀-èdè tó ṣẹ́kù ní àgbáńlá ayé ẹni tí jábẹ́ náà ni ẹni tí ṣe alága alága fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ní orílẹ̀-èdè wa Nàìjíríà Iyorchia Ayu ẹni tí ó jẹ́ wípé ní olúùlú lẹ̀ nílùú Àbújá lánàá ibẹ̀ ni wọ́n ní ó ti kó àwọn ṣàǹkóṣàǹkó ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún sòdì tí sì ń pè wọ́n sí àkíyèsí wípé ní fi ọdún yin dún ti ń pe àkíyèsí ọdún kọ̀ọ̀kan àti àkókò kọ̀ọ̀kan sáà kọ̀ọ̀kan àwọn tó ti ṣe ìlú rékọjá ní orílẹ̀-èdè wa Nàìjíríà tọ́wá pé ẹ̀kan máa wo ìgbà alámọ́yìn ẹ wo bó ti ṣe ṣèlú ẹ wo tó ṣẹlẹ̀ nígbà tiẹ̀ ẹ wo ìgbà làkàṣègbè ẹ wo iye ọdún tó lò ẹ wo bó ti ṣe ṣèlú ẹ wo ti orílẹ̀-èdè wa nàìjíríà tọ́jà láǹfààní ẹ wo ìgbà ti ẹyin làkàṣègbè wọn níbi ti ń ṣe àtọ́ka sí àtọ́ka sí àtọ́ka sínú nígbà tí ayù ti ń pọ́ tọ́ka sí débi ti ètò àkóso ti ẹgbẹ́ òṣèlú all progressive congress níbi tí ẹni ti ṣe àrí orílẹ̀-èdè wa nàìjíríà ajagungbẹ̀mọ̀ tí muhammadu buhari ti tẹ́wọ́ gba ètò àkóso tó fìdí tẹ àpòrètépọ́n láti ọdún twenty fifteen títí di àkókò tá a wà yìí wọ́n lọ wípé jẹ́ àkálẹ́ ní èjì ẹ máa lo ọkọ̀ ọdún méje mọ̀rẹ́ tí ààrẹ muhammadu buhari tó ti tẹ́wọ́ gba ètò àkóso lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹ̀ wá wá ṣèṣirò rẹ̀ kí gangan ni tọ́sánmọ́ná tọ́ta sánsán fún ilẹ̀ wa nàìjíríà ìyọ̀chà ayù ènìyàn wípé kò bónú o kò bónú débi wípé ó tún pe àwọn tí wọ́n ti fìgbà kan rí náà ṣe ìlú rẹ̀ kọjá nínú àsíá ẹgbẹ́ òṣèlú pdp níbi tó ti kí aago rẹ̀ mọ́lẹ̀ tí wọ́n pèsè pé ẹni tí ṣe olóyè olúṣẹ́gun ọbásanjọ́ bàbá ìyábọ̀ ẹ̀bọ̀ra òwú pé ẹ̀dúró ná bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ ń sọ̀rọ̀ tí bá ń wípé ọlọ́run ọlọ́run ó kí èèyàn náà bàjẹ́ níníníní àbí ti pé ọ̀rọ̀ ọ̀tẹ̀ àbí tẹ̀m̀bẹ̀lẹ̀kun ẹ gbọ́ ṣé ní àkókò tí gbogbo àwọn lámọ̀yìn làkàṣègbè tẹ́ ẹ dórí ẹ̀yìn náà tẹ́ ẹ fi ṣèlúre kọjá lọ lórílẹ̀‐èdè wa nàìjíríà ṣé bí nǹkan ṣe wá rí nígbà náà lórí ní àkókò yìí wọ́n pẹ́ bẹ́ẹ̀ náà ni olóyè olúṣẹ́gun ọbásanjọ́ sọ pé hmm, ẹ ṣáàjì àmọ́ wò bí ó ṣe pé káwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà wọn lajú wọn kí wọ́n má jẹ́ kẹ́nìkan kí wọ́n tún gbé pọ̀pá lé wọn lọ́wọ́ wọ́n máa tẹlẹ̀ tágetàge táge tó rẹ́wì sínú kòtò ọdún twenty twenty three yìí bá dé ńgbà tí àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà bá ti ṣe àgbéléwọ̀n ètò àkóso ààrẹ muhammadu buhari láti ọdún twenty fifteen ẹ̀hán náà ni wọ́n wàá mọ̀ pé ọ̀yẹ́ káwọn ó tún ṣe ní panlawì lẹ́gùsí káwọn ó tún rọ́ọ̀lù ní ti ọdún twenty twenty three tí ètò mọ̀ṣẹ́ fúnra mọ̀ṣẹ́ ní ọ̀dà rẹ̀ lẹ́kùn wọn ni ti olóyè olúṣẹ́gun ọbásanjọ́ tó wínú wọn ni bàbá tó tẹ̀síwájú wípé ẹ bá wí fún wọn wọn ọ̀gbọ́n ni lọ́dún twenty fifteen ebi á pé ti pé òun jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tó ń sì ti ṣèlú rẹ̀ kọjá lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni wípé ẹ̀yin ọmọ orílẹ̀‐èdè wa Nàìjíríà ẹ̀ mọ́ sọnù kẹ́ ẹ tó sọnù ẹgbẹ́ òṣèlú APC tá ẹ wí wọ́n pé bàbá ni ṣebí wọn ọ̀gbọ́ àmọ́ ńgbà tí èyàn mà sì kìlọ̀ fún adìẹ pé ẹ̀yin mọ́ lọ sí orí kòtò àtàn mọ́ lọ kòtò àtàn lọ rèé jẹ ń bẹ̀ ẹ̀ bọ́wọ́ lọ́ba ni pípàkùtẹ́ lọ́ba kó sí ni fúnra ara rẹ̀ ìgbà tí bá ń ṣe ẹ̀fẹ̀sẹ̀ lankalanka ẹni ò ní mọ̀nà ibẹ̀ mọ́ wípé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ gbogbo ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ti ṣe jẹ́ wípé ẹ o ẹgbẹ́ òṣèlú apc o àwọn làwọn gbalẹ̀ o àwọn làwọn fọlẹ̀ mọ́ o gbogbo ẹ̀gbin o òun ọ̀kọ́tọ́ o ti bẹ̀ lórílẹ̀-èdè wa nàìjíríà o àwọn gbà mọ́ ilé ọmọ ṣáṣá o wípé ní ìsìn wa nǹkan wípé bàbá wípé ètò ààbò ló tiẹ̀ wá dùn olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ní sọ̀rọ̀ o ẹ bá dójú ìwé kejì ìwé ìròyìn sunday tribune ẹ lọ rèé kà o ètò ààbò ní tó tiẹ̀ wá ṣe kókó jù bí náà bá sí bójú ọ̀nà bá dáa tí ètò ààbò tó sì dáa ẹ àwọn èèyàn mọ ìṣègbésí ayé wọn lọ ní ìlànà ti ṣe ọwọ́ ajé owó oníkálukú wọn tó jẹ́ pé àtẹ́lẹwọ́ ẹni kì í tan níjẹ pẹ̀sùgbọ́n ètò ààbò tó pàkásọ̀ kò jẹ́ kí ẹni oníṣẹ́ lọ́wọ́ kọ́mọṣẹ́ ṣe mọ́ ọ̀pọ̀ alágbára ló sì ti di ọ̀lẹ ọ̀pọ̀ ẹni tó ní ọgbọ́n nínú náà ló ti jẹrà mọ́ ọ̀rọ̀ ọ̀pẹ ni wọ́n fẹ́ dára ni ò rí àràdá wọ́n pe olóyè olúṣẹ́gun ọbásanjọ́ pé iyọ̀chá ayù àwọn èèyàn ní kí wọ́n lajú wọn ẹnìkankan ò lè ti ẹnìkankan gbọ̀ngbọ̀n bàbá àdọ́dún twenty twenty three ẹni iyọ̀chá ayù lọ́wọ́ kásẹ̀ rẹ̀ nílẹ̀ fún gbogbo àwọn èèyàn tó kó tira níbi ìpàdé ọ̀hún tí wọ́n pé wọ́n ṣe lólú ilé ẹgbẹ́ òṣèlú ti PDP nílùú àbújá níbi tí wọ́n sọ wípé ẹni tí ṣe akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú PDP ń bẹ́ ń kalẹ̀ ọ̀gbẹ́ni kọ́lá ọlọ́gbọ́ndìyàn wọ́n pe ẹni ó ti gbà kan rí náà jẹ́ eh, ààrẹ ilé asòfin orílẹ̀-èdè wa nàìjíríà nàìjíríà èyàn Bùkọ́lá Sàràkí wọ́n pé ń bẹ́ẹ̀ o ẹnìkan náà tó ti gbà kan níjà gómìnà ní abíàṣẹ ẹgbẹ́ òṣèlú PDP lápá ìpínlẹ̀ Kogi òun náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n sọ wípé gbogbo àwọn tí wọ́n ti jẹ́ mínísítà mínísítà lẹ́gbẹ́ òṣèlú PDP rí tẹ́lẹ̀ àwọn náà ń bẹ́ẹ̀ kalẹ̀ tí wọ́n pera wọn sí àkíyèsí wọ́n wá wípé ìwòye ti yọ̀chá ayò ní wípé sẹ́ẹ̀rì lórí àgbéléwọ̀n gbogbo àwọn orílẹ̀-èdè tí ń bẹ ní àgbáńlá ayé pátápátá téèyàn bá fẹ́ mọ̀ pé orílẹ̀-èdè wa nàìjíríà ìníṣẹ́ òun ò sí mọ̀ dandan jù tó sì fẹ́ jẹ́ olú orílẹ̀-èdè tí ìṣẹ́ tó ti ajẹ́ wípé o ti á mọ̀ pé yọ mọ̀ pé orílẹ̀-èdè wa nàìjíríà ni torí pé gbogbo àwọn orílẹ̀-èdè tó kù ní ti ń balẹ̀ yìí fínra kọ̀ bá wọn fínra ojú ìwé kejì ìwé ìròyìn ti Sunday Tribune ni yọ̀ọ̀ta yù ló ti wí. bó ní ṣe rí fórílẹ̀-èdè wa nàìjíríà ọ̀la yóò dáa jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú bógo bó ṣe ń jẹ tọ́lọ́ ó yá pápá àpẹjá tún kà á sọ́wọ́ iwájú àjá àbálẹ̀ ìròyìn fresh lẹ wa ilé challenge ń bàdàn ibẹ̀ la síbi ọlọ́ba tààràtà tí mo gbéra ojú ìwé kẹta nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tàárọ̀ yìí ibẹ̀ ni mo balẹ̀ bàgẹ̀ sí torí pé ibẹ̀ náà ni wọ́n ti ṣẹwọ́ ròyìn àkọ́kọ́ o bí aṣọ àkọ́fọ̀ tí kì í ra wọn ṣẹ̀ àwọn èèyàn tí wọ́n súnmọ́ àrí orílẹ̀ wa Nàìjíríà gbágbágbá bí ìsàn bí ṣe súnmọ́ ọrùn wọn ni wọ́n ti pé ojú ààrẹ làwọn ń wò ọ̀rọ̀ ẹnu ààrẹ làwọn sì fẹ́ gbọ́ o káwọn mọ̀ ta gangan ni ààrẹ yóò ṣàtìlẹ́yìn fún un nínú ọ̀ṣínbàjò Tinubu àtàwọn míì tí wọ́n ń dáfun tòló láti gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n fi díje du ipò àrí orílẹ̀-èdè Nàìjíríà tó di ọdún 2023 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní àwọn èèyàn tí wọ́n súnmọ́ àrí orílẹ̀-èdè wa Nàìjíríà gbagbagba gẹ́gẹ́ bí ìsàn bíi ti súnmọ́ ọ̀run wọ́n láwọn náà ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ jáde wípé ojú ẹni tí í ṣe olórí orílẹ̀-èdè wa Nàìjíríà ajagun gbébọn ti Muhammadu Buhari làwọn ń wò wọ́n ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ àwọn sì ń retí kí ààrẹ kí wọ́n sọ̀rọ̀ sókè wípé èyí gangan náà ni àyànfẹ́ ọmọ àwọn o nígbónú gbogbo àwọn èèyàn tí wọ́n ń dà fún tòló láti gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú APC díje fún ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní lára àwọn èèyàn tọ́rọ̀ kàn tí wọ́n súnmọ́ olórí orílẹ̀-èdè wa Nàìjíríà gbagbagba lára wọn láti rí àwọn mínísítà tí ń bẹ nínú ìṣàkóso ìjọba lọ́wọ́lọ́wọ́ báyìí lára wọn láti rí àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ sí ààrẹ àti àwọn èèyàn míì tí wọ́n máa bá ààrẹ dámọ̀ràn kó tó di wípé ẹ̀ka láṣẹ wọn gbé ìpinnu wọn jáde o lórí ìṣàkóso orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní àwọn wọ̀nyí ni wọ́n pe gbogbo ibi tí ààrẹ tí wọ́n bá pé kí àwọn ó ṣiṣẹ́ sí ibẹ̀ náà ni àwọn ó ṣiṣẹ́ lọ o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní lára àwọn èèyàn tí wọ́n ti kéde ìpinnu wọn láti díje dupò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà látinú ẹgbẹ́ òṣèlú APC lára wọn láti rí èèkàn kogbòn nínú ẹgbẹ́ òṣèlú yìí tó tún ti fìgbà kan rí jẹ́ gómìnà nípínlẹ̀ èkó aṣíwájú bọ́lá tinubu àti ẹni tí í ṣe igbákejì ààrẹ nílẹ̀ wa nàìjíríà ọ̀jọ̀gbọ́n yẹmi ọ̀ṣínbàjò tó fi mọ́ gómìnà ti ìpínlẹ̀ kogi alhaji yaya bello gómìnà ìpínlẹ̀ bọ̀yìn david umahi àti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Abia ẹni tí tún ṣe ọ̀kan lára àwọn sẹ́nẹ́tọ̀ lásìkò yìí sẹ́nẹ́tọ̀ Orji Usoh Kalu wọn lòun náà ti padà sọ̀rọ̀ o ó sì ti kéde ìpinnu rẹ̀ pò ní ó díje dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọn ní Tinubu àti Umahi ní tiwọn àwọn tilẹ̀ ti kéde ní yanyayanya fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé àwọn ó díje dupò ààrẹ orílẹ̀-èdè yìí o àmọ́ ní ti Bello wọn ní òun pé lẹ́yìn ìpàdé gbogbogbò ìpàdé àjọ ńlá ẹgbẹ́ òṣèlú APC eléyìí tí yọmọ wáyé ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù keje ọdún tá a wà yìí onílẹ́yìn rẹ̀ òun lòun ó tó kéde ìpinnu tòun wọ́n ní ti igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà bó tilẹ̀ jẹ́ pé bàbá ò tí ì sọ̀rọ̀ láti ẹnu wọn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n mọ̀ tí ń kóra wọn jọ tí àwọn oníyùn tí wọ́n sì pé bọ́ bá ku ìràwọ̀ kan ṣoṣo lójú ọ̀run wọ́n ní ti igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò wọ́n ní iná làwọn ò fi ṣe o wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ àwọn àyè òun náà ni àwọn ayẹyẹ kan ti wáyé o tó sì jẹ́ pé àwọn ìkànnì lórílẹ̀‐èdè wa nàìjíríà nínú eléyìí tá a ti rí àwọn ọba láyé àwọn gómìnà kan wọ́n ní gbogbo wọn náà ni wọ́n mọ̀ sọ̀rọ̀ tí wọ́n sì ń kọrin réèkì igbákejì ààrẹ orílẹ̀‐èdè wa nàìjíríà tí bàbá fúnra lára wọn tí wọ́n sì wà ń kalẹ̀ wọ́n ní igbákejì ààrẹ wọn ò sì takò ó wípé bóyá wọn ò díje du ipò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà àbí wọn ò ní díje dù ú wọn ní lára àwọn míì táyé tún wò pé ó ṣeé ṣe káwọn ní ó kéde pé àwọn fẹ́ darapọ̀ pẹ̀lú àwọn ọmọ oyè látinú ẹgbẹ́ òṣèlú APC wọn ní lára wọn láti rí gómìnà ti ìpínlẹ̀ Èkìtì ẹni tí tún ṣe alága fún ikọ̀ àwọn gómìnà tìlú dìbò yàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹ̀mí àti ẹni tí ṣe mínísítà tó wà fọ́rọ̀ ìgbòkègbodò ọkọ̀ ọ̀gbẹ́ni Rotimi Amechi wọ́n ní àmọ́jú gbogbo rẹ̀ lọ àwọn èèyàn tó súnmọ́ ààrẹ gbágbágbá wọ́n ní àfi dandan káwọn gbọ́ láti ẹnu ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà káwọn ó sì mọ ibi tí ààrẹ tí wọ́n bá fẹ́ káwọn ó ṣiṣẹ́ sí o ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí rẹ̀ ojú ìwé kẹta lẹ́ẹ̀tì gba balance ẹ̀ nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tàárọ̀ yìí. ojú ìwé ìkọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Sunday Tribune ní ìròyìn kan eléyìí tí ó gbéra ńlẹ̀fùkẹ̀ láti ìta gbangba rẹ̀ wá balẹ̀ bàgẹ̀ sí eléyìí tó sì ní í ṣe pẹ̀lú iṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà mọ̀mọ́ ni ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ajagun gbébọn tí muhammadu buhari bàbá fi ọwọ́ ìdánilójú rẹ̀ gba ẹran láyà yàtọ̀ sí egungun o bàbá wípé ńgbà ọba èdè ọdún twenty twenty three tóun ọ̀fà ètò àkóso olú ẹlòmíì lọ́wọ́ ó pé òun rí wípé òun gbé ewúro sí gbogbo àwọn ọ̀daràn ẹyẹ tí musan ti ń dami àlàáfíà orílẹ̀-èdè wa nàìjíríà rúgbùdùgbàdà òun gbé ewúro sí wọn lójú ó pé gbogbo ìpínlẹ̀ tí mẹ́ni abíòrì lórílẹ̀-èdè wa nàìjíríà ènìyàn wọ́jà ètò àkóso ti fífi ìdí ètò ààbò múlẹ̀ ènìyàn òde òun ní àkókò tí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ti ń fi ọwọ́ ọ̀dánilójú ọ̀hún gba ẹran láyà ní ìpínlẹ̀ kaduna níbi tí ẹni tí ṣe gómìnà ìpínlẹ̀ kaduna malam nasir el-rufai ti ti ń fi ṣe ààrẹ jẹ́ tó ń ti àwọn ìgbìmọ̀ alákòóso ààrẹ muhammadu buhari tí wọ́n wá ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ kaduna láti lè bá àjẹkọjá wípé gbogbo bí kùdìẹ̀kudiẹ wà lórí ìkọlù tí àwọn ìka ìdá ọ̀dà ràn ẹyẹ tí mo sàn tí wọ́n ń dá sílẹ̀ ní ìpínlẹ̀ kaduna tí wọ́n lè ṣe àkọọ́lẹ̀ rẹ̀ lọ́nà tí ó fi jẹ́ wípé wọ́n lọ́ọ́ ọmọ sọ̀rọ̀ ní ti ìlànà ti wípé yìnyínní kẹ́ni kó ṣe mí léyìí ti ẹni tí ṣe gómìnà ìpínlẹ̀ Kaduna Malam Nasiru El-Rufai fi ń sọ̀rọ̀ ní ìjẹta wọn yí pé ètò ìbánilálejò ìṣe àbẹ̀wò yípo yípo òlú ní ẹ̀pẹ́ wáyé ní ìpínlẹ̀ Kaduna tí wọ́n sì wí pé gómìnà ìpínlẹ̀ náà ó gba gbogbo àwọn ìgbìmọ̀ alákòóso ìjọba àpapọ̀ ó gbà wọ́n lálejò ní ìtòsí jẹ́ pé gbogbo àkọọ́lẹ̀ gbogbo ibi tí nǹkan tó ti yí dandé tí ètò ààbò ti fẹ̀gbẹ́ wọn gànà tí ìkọlù àwọn oníṣẹ́ láabi tó ti wáyé iná ló ṣe àgbékalẹ̀ rẹ̀ tó sì gbélé orí tábìlì fún wọn pé ẹ̀ka o ẹ máa wò ó ẹ̀rí máa jẹ́ mi sóre wọn ni náà ni gbogbo àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ alákòóso ìjọba àpapọ̀ ni wọ́n ti ń fiṣẹ́ ààrẹ jẹ́ wípé ṣe fẹ́ gbọ́ gbogbo gbogbo ìpínlẹ̀ tí ń bẹ ní èdè wa nàìjíríà ìní ọwọ́jà àtúnṣe ètò ààbò pakasọ ààrẹ ni yóò dé kódà gan ní ti ìpínlẹ̀ kaduna yìí gan wọ́n yí pé ààrẹ tún ní kí àwọn jẹ́ iṣẹ́ fún yín o ẹ̀yin gẹ́gẹ́ bí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ìgbìmọ̀ alákòóso ní ìpínlẹ̀ kaduna wípé gbogbo ń tọ́dà bí gbapọ́ bàjẹ́ ní òní àtúnṣe gbogbo gbogbo òpínlẹ̀ tẹ̀m̀bẹ̀ ní abíòdì lórílẹ̀‐èdè wa nàìjíríà wípé gbogbo àwọn ikọ̀ elétò ààbò ń lò wọ́n tún bá ní ìpàdé kódà nígbà tí ọbẹ̀ di ọjọ́rú wednesday èyí tí ń bọ̀ torí ìpàdé ọlọ́sọ̀ọ̀sẹ̀ táwọn máa ṣe ni òun kọ́kọ́ máa fi ṣe àgbéléwọ̀n kíni táwọn sọ kíni táwọn sọ wípé ní ti ọ̀sẹ̀ tó àwọn ti ṣe àkọọ́lẹ̀ gbogbo tí àwọn tẹ̀lé ní ìtọ́já wípé gbogbo àwọn tọ́rọ̀ kan táwọn bá fẹ́ bá ṣe ìpàdé àwọn tètè pè wọ́n wípé tó ọdún tuntun tá a mú yìí gbogbo tá a sọ fún yín lẹ́sìn ṣe ti dáwọ́lé ní ṣíṣe wọ́n pààrẹ sọ wípé lára àwọn tó wọ́n bá ṣe ìpàdé ní àwọn àwọn tí ó jẹ́ alága alága alága alága fún àwọn ikọ̀ operation àmọ̀tẹ́kùn láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan àwọn tí wọ́n jẹ́ ọ̀gá lẹ́ka iléeṣẹ́ ọmọ ológun láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan àwọn tí wọ́n jẹ́ ọ̀gá fún àwọn àjọ civil defence ìyún àjọ elétò ààbò elétò ààbò ara ẹni làbòlú òun pè wọ́n sí ìpàdé àwọn iléeṣẹ́ ọlọ́pàá ní ti ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ wa nàìjíríà òun pè wọ́n sí ìpàdé àti àwọn míì àwọn òṣìṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ àti àwọn òṣèlè tó àbò DSS gbogbo wọn pátápátá lòun ó pè sípàdé pé ńgbà táwọn bá parí ìpàdé ọlọ́sọ̀ọ̀sẹ̀ àwọn lọ́jọ́rú Wednesday iná ni àwọn òfin tí wọ́n kásẹ̀ rẹ̀ ńlẹ̀ níbi aago mẹ́rin ọwọ́ ọ̀rọ̀lẹ́ wọ́n láàrẹ̀ wípé ntí ò tó ń bọ̀ wá ṣẹ́kù o wípé omi ló ti pọ̀ ju ìyẹ̀fun lọ ní ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà ló fi rí bó ṣe rí wípé ẹ̀kọ́ sì ní kókó ni kì í ṣe ẹjọ́ alágbàdo ti ẹgbẹ́ òṣèlú APC bí ó ṣe pé nǹkan ti bàjẹ́ kọjá sísọ kóhun tó tẹ́wọ́ gba ètò àkóso wọn láàrẹ̀ wá wípé ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó tó di ọdún twenty twenty three tóun wọ́n fa ètò àkóso tóun lé ẹlòmíì lọ́wọ́ pé tó ẹ̀bí nísẹ́rì o àtàwọn tó kọ wọn ti wà ń kíkọ́ lẹ́ni o àtàwọn tí wọ́n ti gbé sínú gbàgà òfin ni o àtàwọn tọ́wọ́ bá tún bà ní o òun ò rí pé òun gbé wúrò sí hàn lójú kọjá àká sí nǹkan ojú ìwé kọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Sunday Tribune. lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Sunday Punch ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ olórí fórílẹ̀-èdè wa Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹ̀bọra wù ú bàbá pé ibi tí àwọn bá ti kí wọn pé ọ́ dàárọ̀ o àwọn èyí tún kí wọn kan alẹ́ o bàbá ní àwọn ò lè padà sínú ẹgbẹ́ òṣèlú PDP lásìkò yèpàdé kan eléyìí tó wáyé láàrin àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú PDP àti ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ wa Nàìjíríà ọ̀hún òun náà ni wọ́n pe baba la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn kéke o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ọ̀rọ̀ mọ̀ ti jáde látẹnu ẹni tí í ṣe ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà kan rí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ nínú eléyìí tí baba ti la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn kéke o wípé àwọn ò lè padà mọ́ o sínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP wọ́n ní àná ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé lólóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ni wọ́n sọ̀rọ̀ ọ̀hún jáde o tí bàbá ní láìná ní gbogbo ọ̀rọ̀ láti fa ojú ẹni mọ́ra àbí gbogbo ìgbésẹ̀ eléyìí tó lè mọ́ wáyé lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ wípé àwọn náà ni wọ́n ní ẹgbẹ́ òṣèlú PDP àwọn náà ni wọ́n sì dá ẹgbẹ́ òṣèlú ọ̀hún lẹ̀ bàbá ní àwọn ò lè padà o torí pé àwọn ti ṣe ó dàárọ̀ àwọn ò sì tún ní bá wọn kí wọn ká alẹ́ mọ́ lórí à ń ṣe lẹ́gbẹ́lẹ́gbẹ́ eléyìí tó jẹ́ ti òṣèlú lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ni wọ́n ṣèpàdé alátìlẹ̀kùn mọ́ríṣe pẹ̀lú àwọn ìgbìmọ̀ aláṣẹ tẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè wa Nàìjíríà eléyìí tí ẹni tí ṣe alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú ọ̀hún iyocha ayu tó léwájú wọn láti ṣe àbẹ̀wò sọ́dọ̀ ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún nílé wọn tí ń bẹ nílùú Abẹ́òkúta olúlóyè ìpínlẹ̀ Ògùn wọ́n ní lásìkò ìpàdé ọ̀hún òun náà ni olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ni wọ́n ṣe àdáyẹnrí rẹ̀ wípé lóòótọ́ àti lódodo ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP wọ́n ti kó ipa mọ́nìgbàgbé nínú ìgbésí ayé àwọn o àmọ́ lásìkò yìí baba ni àwọn ti fẹ̀yìntì nídìí pé àwọn ọmọ kópa nínú òṣèlú látinú ẹgbẹ́ òṣèlú kan baba ni yàtọ̀ sí eléyìí ipa eléyìí tó kù fún àwọn láti máa kó òun náà ni kí àwọn máa kópa o gẹ́gẹ́ bí àgbàlagbà eléyìí tí kò ní wà nílùú kórí ọmọ tuntun fi wọ́ bàbá ní àwọn máa kópa wọn o nínú ìdàgbàsókè orílẹ̀-èdè wa nàìjíríà àmọ́ pé àwọn wà padà sínú ẹgbẹ́ òṣèlú láti máa ṣe òṣèlú ń bẹ̀ bàbá níyìn ò lè bọ́ sí mọ́ o wọ́n ní ikọ̀ eléyìí tó ti ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n balẹ̀ bàgẹ́ sílé ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún ti bẹ nílùú Abẹ́òkúta ní nǹkan bí ọwọ́ aago méjìlá ó rékọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó sì jẹ́ pé wọ́n lọ rèé ṣèpàdé pẹ̀lú ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún wọ́n ní ìpàdé yẹn ló gbà wọ́n ní odidi bíi wákàtí méje gbáko wọ́n ní lára àwọn ikọ̀ eléyìí tí wọ́n kọ́ wọ́rìn pẹ̀lú ẹni tí í ṣe alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP iyochia ayu wọ́n ní lára wọn láti rí ẹni tó díje gẹ́gẹ́ bíi igbákejì ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2019 Peter Obi àti àwọn gómìnà tẹ́lẹ̀ rí kan nínú eléyìí tá a ti rí Súlè Lamido láti ìpínlẹ̀ Jigawa Olúṣẹ́gun Mímíkò láti ìpínlẹ̀ Ondo Liyeli Moke láti ìpínlẹ̀ Cross River àti Donald Duke láti ìpínlẹ̀ Cross River yìí kan náà wọ́n ní ẹni tí í ṣe igbákejì alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP lápá gúúsù Nàìjíríà ambassador Taofik Arapaja àtàwọn míì tí wọ́n jẹ́ ìkànkògbò nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní gbogbo wọn ò gbẹ́yìn bẹ́ẹ̀ wọ́n ní olóyè olúṣẹ́gun ọbásanjọ́ bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé ní bàbá pé àwọn fẹ́ fẹ̀yìntì o nínú pé àwọn ṣẹgbẹ́ òṣèlú nílẹ̀ wa nàìjíríà lọ́dún 2015 tó sì jẹ́ pé ẹni tí í ṣe alága fún wọ́ọ̀dù wọn ní àríwá ti ìlú abẹ́òkúta abẹ́òkúta north surajudeen ọládúnjọyè wọ́n lò náà ni bàbá gbé káàdì wọn lé lọ́wọ́ o tí wọ́n sì pa láṣẹ fún un wípé kó ya káàdì ọ̀hún olóyè olúṣẹ́gun ọbásanjọ́ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lánàá ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé wọ́n ní baba la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn kẹ̀kẹ́ wípé láti ọdún náà lọ́n táwọn ti ya káàdì àwọn òun náà ni àwọn ti pinnu o wípé àwọn ò tún ní kópa mọ́ nínú òṣèlú pé à ń dara papọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú kankan wọ́n ní ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní ipa eléyìí tọ́pọ̀ láti kó nínú ìdàgbàsókè orílẹ̀-èdè wa Nàìjíríà ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí rẹ̀ ẹ lọ rèé gba balance ẹ lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Sunday Punch. ọ̀dà ajẹ́ àròjọ ọjà polówó ń ta àgbẹ̀ kàríndì àbáwá padà dé ajá àbálẹ̀ ìròyìn kọ́ wa mọ̀ lọ ní serere wẹ́rẹ́rẹ́. ajá àbálẹ̀ ajá àbálẹ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ta ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lè wùrà yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. ní kété tó o bá ti kẹ́fì ìgbésẹ̀ ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó sì ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí taládàáni ló ń ba agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà èrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lù ọ́ ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ tó ń gbógun ti ìwà jẹgújẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún ìgbésẹ̀ oyaka wà ní kọta four seven three fájìmí street agodi ìbàdàn. kí ìwà ìjẹkújẹ lè dọ̀rọ̀ ìtàn ní ìpínlẹ̀ sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè. IBC. Get ready for While I Live Concert 12 with Oluwaseyi. Tag, Declaring God's Goodness. Ministry, Pastor Yomi Ajayi, Ibironke, Prince Goke Bajawa, Pastor Fred Elegbe, Pastor Femi Okeowo, Chief Host, Pastor Tony Faleye. While I Live Concert 12 will be happening live at Global Harvest Church, Outer Ring Road, Purpose Auditorium, beside Ridgebound Filling Station, New Garage, Apata Expressway, Ibadan, on Sunday the 23rd of January 2022. Time 3.30 p.m. Red Carpet, 2.30 p.m. For more inquiry about free transportation, please call 0806-244-3310 or 0902-960-9394. While I Live Council 12 is proudly supported by Global Harvest Church, Online Photography, LV and Edible Signature, Panama Creative, On Point Sounds Pro, Official Media Part, Fresh 105.9 FM, Ibadan. While, while I Live Council 12, an experience you will never recover from. gbogbo àti àṣejiná lòdì ìrànjẹ làwọn aláṣejókòó tí wọ́n fẹ́ máa jẹ ọba ni wọ́n ó ṣe gàyà díẹ̀ ná ìlú ló láṣẹ ẹjẹ́ ìlú ó jẹun náà ìdí nìyí tó fi jẹ́ pé ẹ̀tọ́ ìlú là ń fowó ìlú ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀rí bí ní ètò ẹ̀kọ́ wa ṣe ń dògèrè LAUTECH ti di tìpínlẹ̀ Ọ̀yọ́ ilé ìwòsàn alábọ́dé bíi ogójì ló ti wẹ̀wọ̀ ọ̀tún pẹ̀lú àwọn òṣìṣẹ́ tòun tó pójú òun náà nìpínlẹ̀ ọ̀yọ́ fi wà nípò kẹta nínú àwọn ìpínlẹ̀ tí ń pawó wọlé jùlọ lábẹ́lé nílẹ̀ wa ọ̀pọ̀ ọ̀dọ́ ló ti láǹfààní ẹ̀kọ́ṣẹ́ iṣẹ́ àgbẹ̀ lọ́nà ti gbàlódé táṣeyọrí yóò sì jẹ́ kó ń jẹ́ sùn wàbọ̀ láìpẹ́ nípínlẹ̀ ọ̀yọ́ àwọn òṣìṣẹ́ àtòṣìṣẹ́ fẹ̀yìntì ń gbowó wọn lásìkò pápá àṣírí adámàsìngbà àtàwọn inú ojú pópó tí ń sòrú dọ̀sán kọ́ àwọn ìlú ti sọ pásì ìwádùn níṣèjọba yìí fi ń mọrírì gbogbo àwọn aláṣẹ gómìnà Ṣèyí Mákindé ló ń sọ fún wa pé pẹ̀lú ìṣọ̀kan wa oòrùn tó kù lókè yìí ó taṣọ ọgbẹ. iléeṣẹ́ ètò òròyìn àṣà òun ìrìn àjò afẹ́ tìpínlẹ̀ ọ̀yọ́ ló ń kéde. agbọ́dọ̀ ìbùkún tún ṣetán tí ó sọ̀kalẹ̀ judah mega praise twenty twenty two ọ̀dẹ́ ọdún yìí tún ti kò. àpéjọpọ̀ kọrin sí olúwa. pẹ̀lú àwọn gbajúgbajà olórin ẹ̀mí kàkàkàkà. àtàwọn adẹ́rìn bẹ́ẹ̀ kẹ́ ní stand up comedians nàìjíríà. ọdún yìí tún máa gbúre jẹjí kẹyàtọ̀. pẹ̀lú dọ́kítà yìí ká yé fẹ́lẹ́ mọ ẹni ọjà. láàmì tẹ̀rí bá kọrin ṣe. testimony jaga àtidara. ìlàjà kìtùnì ọlọ́run sọ bẹ́ẹ̀. dídèmí ọlọ́ọ̀bá. jẹ́tùnì ààrẹ mi yẹ. bukola gadi sewale jésù. bàbá tó mi ṣe. ayọ̀dẹ̀ òye wọlé ìṣòro ayé mi ti dọ̀rọ̀ ìtọ̀. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ka kadi ẹ̀ kada kẹ́. àwọn tó máa darí ètò darí bẹ́ẹ̀ kẹ́ wà lọ́jọ́ yẹn ni wòlíì àgbà. mc remote nepa boy sita gbẹdẹrù àti mc akabala. lọ́jọ́ yẹn rẹ́fúrẹ́ kẹ́ndí alábí lolùgbàlejò àgbà. judah mega praise twenty twenty jésù. àpéjọpọ̀ olórin ẹ̀mí táwùjọ kọrin yìí sí olúwa. látàrí ọjọ́ ní dọ́kítà yìí ká yé fẹ́lẹ́ lọ́dọọdún. wọ́n ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n. january twenty one ọdún yìí ló máa wáyé o. emalete baptist church ní ọdún challenge ìbàdàn. bẹ̀rẹ̀ la gómẹjọ alẹ́ mẹ́jọ kẹlẹ́lẹ́. ọ̀fẹ́ ni kò sí owó ìwọlé. ẹ wá ẹ jẹ́ kí a kọrin sí olúwa. yàwó ìwà yọ sí àpáta ìgbàlá wa. ní àkókò tí a bá yìí. bẹ̀rẹ̀ sí ọ̀hún máa ṣí. ire gbogbo tó wà nínú ọdún yìí máa jẹ́ tèmi tiẹ̀. lórúkọ jésù gbàgbẹ́ ẹ ṣe olóore bàbá ìrìn àjò mímọ́ lọ sórílẹ̀-èdè Jordan pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run alààyè Reverend and Reverend Mrs P.F. Ọwa ti ìjọ Christ Revival Miracle Center lọ́tẹ̀ yìí ògo ọlọ́run elédùnmarè máa farahàn láyé onípòjìpò tó bá bá wa lọ sí Jordan ọ̀pọ̀ tó ti tẹ̀lé wa lọ ló ń ròyìn ayọ̀ láfi tí wàá ń pe gbogbo ọmọ ọlọ́run láti darapọ̀ mọ́ wa nínú ìrìn àjò tí ń yí ayé ẹni padà níbi tí ó ti fojú kan odò Jọ́dánì tá a ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé dárúkọ nínú bíbélì. a máa gbéra ní ọjọ́ karùn-ún a ó sì padà ní ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún twenty twenty two. you are therefore enjoined to be a part of this glorious holy pilgrimage to kingdom of Jordan as led by Reverend and Reverend Mrs. P.F. Owa, Evangelist Ojuade and Pastor Shewo Yewusi Oniwasu among others. For inquiries, please visit UFIT Fly Office, Success House, Seven Up Road, Oluyale Main Estate, Ring Road, Ibadan or call 0706 337 7729. Ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀ orílẹ̀-èdè Jordan pẹ̀lú bàbá PF ọwá àti ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run alàyè míì àjọ máa wà ń bẹ̀ ni. ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn ẹjẹ́ máa tẹ̀sí ọwọ́ iwájú torí pé ìtẹ̀síwájú tẹ̀ rí yẹn ọ̀pá ṣẹ́gun ní ṣe o ojúwe karùn-ún ìwé ìròyìn ti Sunday Tribune ìròyìn ọ̀hún tún lọ rèé lẹ́fùrú kọ̀ọ̀kan sí ojú ìwé ìkeje nínú ti Sunday Vanguard ní níbi tí ìròyìn ti kà báyìí pé gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu wọ́n pé ó ti dá ẹni tí wọ́n ní kọlọ rèé létí ṣe ọgálẹ̀ka ètò ìgbaniwọlé iléèwé gíga ti Lagos State University LASU ó ti dá padà sí ẹnu iṣẹ́ o ó pé tó bá ti di ọjọ́ àkọ́kọ́ oṣù kejì èyí tí ń bọ̀ lọ́ọ̀kan yìí ẹni kọ́ padà sẹ́nu iṣẹ́ rẹ̀ lẹ́yẹ òṣọ́ka ẹni ọ̀hún torúkọ rẹ̀ jẹ́ ọ̀gbẹ́ni ọláyínká muhammed amuni ẹni wọ́n yí pé ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ nílé ìwé gíga fáfitì ti lagos state university ọ̀hún tí wọ́n sì ní kọlọ̀ rírọ́ kúnlé wọ́n ní wọ́n ti fẹ́ gun òtòlò tó lọ́tún lọ́sì báyìí tí wọ́n sì ti ní pé ó yẹ kí ọ̀rọ̀ náà kọjá rodò lọ́ọ̀rì sinmi nígbà tí ń ṣe agbẹnusọ ọ̀rọ̀ ọ̀hún ní gbogbo bí ọ̀rọ̀ ti ṣe lọ nílé ìwé gíga fáfitì ti lagos state university lasu ọ̀gbẹ́ni adémọ́lá adékọ̀yà ẹni tọ́pọ̀ abiyabidun ọ̀rọ̀ dídá padà sí ẹnu iṣẹ́ ìyún ọ̀gbẹ́ni ti ọláyínká muhammed amuni lórí pé kẹ́kọ̀ọ́ kébi eku òkèyí ọmọ kébi ẹyẹ gómìnà pínlẹ̀ Èkó kò wọ́n fẹ́ gbọ́ wàhálà kankan pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan nítorí wípé tó bá ti di pé alágbára méjì ń wọ làkàdí koríko bẹ̀ foríko kí wọ́n ro tàwọn akẹ́kọ̀ọ́ àti tàwọn òbí tí wọ́n run párùnsẹ̀ lérí àwọn ọmọ wọn wọ́n pe ojú àkọ́kọ́ oṣù kejì yìí ẹnìkan wọlé padà sẹ́nu iṣẹ́ ojú ìwé karùn ìwé ìròyìn ti Sunday Tribune mo ti jẹ́ iṣẹ́ yẹn. nílànà bá tètè ẹjẹ́ àmọ́ bá tètè kọ́ bá ṣe aláìtófáwọ̀ àtẹ̀yìn o wọ́n ní látàrí ìpinnu ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà láti fàyọ̀ eléyìí ti ṣe owó ìrànwọ́ tí ń bẹ lórí epo rọ̀bì wọ́n ní ẹgbẹ́ tó jẹ́ ti igun kejì ti àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nigeria Trade Union Congress TUC ni wọ́n ti pàṣẹ fún gbogbo igun tó jẹ́ ti ìpínlẹ̀ nínú ẹgbẹ́ náà àtàwọn èèyàn tó dìrọ̀ mọ́ ẹgbẹ́ TUC wọ́n ní kí wọ́n gbáradì fún ìfẹ̀hónú alágbára eléyìí tí yóò gbòde kan lórílẹ̀‐èdè wa Nigeria wọ́n ní ọ̀rọ̀ yìí náà ló jẹ́ àfẹnukò wọn o níbi ìpàdé tó jẹ́ ti ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ TUC tó wáyé lánàá ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé nílùú àbújá olúlu orílẹ̀-èdè wa nàìjíríà nígbà tí ń ka àfẹnukò wọn ẹni tí í ṣe ààrẹ fẹ́gbẹ́ 2UC Quadri ọlálẹ́yẹ ó ṣe ní àlàyé pé àfi dandan o kíjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà kí wọ́n ṣe àmúṣe gbogbo ìlérí wọn o eléyìí tí wọ́n ṣe àdéhùn kó tó di pé wọ́n yọ owó ìrànwọ́ kù lórí epo rọ̀bì wọ́n ti wá kéde wọn ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù eléyìí tá a wà yìí òun náà ni ìfẹ̀hónúhàn alágbára milẹ̀ títí ti ọ̀hún náà ni yọ ọmọ wáyé nílẹ̀ wa nàìjíríà ojúwé kẹta nínú ìwé ìròyìn Sunday Punch òun ni wọ́n ti jábọ̀ ròyìn ẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ bó bá jẹ́ pé ìwé ìròyìn Sunday sàn lẹ́gbámú ojúwé kẹẹ̀ẹ́dọ́gbọ̀n lẹ́ẹ̀tì sẹ̀rí ìròyìn ẹ̀. nínú ìwé ìròyìn ti Sunday Vanguard ẹ̀wẹ̀wẹ̀ ìròyìn kan náà ní í ṣe pẹ̀lú ti e, ètò e, ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Delta níbi tí ẹni ti ṣe gómìnà ọbẹ̀ Ifeanyi Okowa tó ti sọ wípé gbogbo ntọ́ bá jẹmọ́ ti ẹgbẹ́ òṣèlú PDP èyí tó bá jẹmọ́ ti àwọn òdìbò abẹ́lé ni o àbí kankan o ó lóun fi ń dá gbogbo àwọn ọmọ bíbí àti olùgbé ìpínlẹ̀ Delta lójú wípé pẹ̀lú ìlànà ti gbangba làṣà ta ọwọ́ mímọ́ àti àyà funfun ni o láì ní mọ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ fi àfín pé èèbó kankan ní ìpínlẹ̀ Delta ó ní ní ti ètò ìdìbò tí ń bọ̀ ní ọdún 2023 ó ní gbogbo ntọ́ba iná ní ẹgbẹ́ òṣèlú PDP ó fún tí ó fi jẹ́ pé ètò àkóso yóò túbọ̀ jẹ́ pé ẹgbẹ́ òṣèlú PDP ní ọ̀bọ̀ sí lọ́wọ́ ọwọ́ àrò gbogbo àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party pé gbogbo tí wọ́n bá níní ìkápá wọn ni kí wọ́n ṣe o láti rọ́ṣọmọ ẹgbẹ́ òṣèlú PDP nídìí ní ọ̀nà pé kí àṣírí kọ́mọ̀bà tú fún wọn láti díje dupò ní ọdún 2023 ọ̀nbẹ lójú ìwé keje ìwé ìròyìn ti Sunday Vanguard tó jáde fún tòní. èèkan kùngbùn onímọ̀ nípa ọrọ̀ ajé lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Pat Utomi bàbá ti pé àwọn ò ní jẹnu o bí àwọn ẹ̀yà Ìgbò bí wọ́n bá fi lo àwọn pé káwọn ó gbórí jáde láti díje dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó bá di ọdún 2023 ojúwe kẹẹ̀ẹ́dógún ni mo ti gán níròyìn yẹn nínú ìwé ìròyìn Sunday Punch ṣẹ̀wárí fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ rẹ̀ ibẹ̀ náà ni olórí ológun fórílẹ̀-èdè wa Nàìjíríà nígbà kan rí ibẹ̀ ni wọ́n ti ń sọ̀rọ̀ jáde o ìyún Abdulsalami Abubakar tó pé ẹ wò ó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ olóṣèlú lórílẹ̀-èdè wa Nàìjíríà lọ́jẹ́ wípé òṣèlú bọ́ọ̀bá ọ̀pá bọ́ọ̀bá òbó lẹ́sẹ̀ ló kún ọwọ́ wọn o ó ní kò sì sí tí wọn ò lè ṣe láti fi díje kí wọn ó sì wọlé tó ti ètò òṣèlú àwarawa lórílẹ̀‐èdè wa nàìjíríà eléyìí tó wá ṣe àlàyé wípé ó kù díẹ̀ káàtó ó yẹ kí àwọn èèyàn kí wọn ó yí padà ojúwe kẹẹ̀ẹ́dógún níròyìn yẹn wà nínú ìwé ìròyìn Sunday Punch bákan náà lágán ní kan nínú ìwé ìròyìn Sunday Punch kan náà tí wọ́n ní ẹni tí í ṣe mínísítà fún olúùlú olúléèdè wa nàìjíríà ìyún ìlú àbújá àtàwọn míì òun náà ni wọ́n ti pè lẹ́jọ́ o látàrí bí wọ́n ti ṣe pé wọ́n yí ibì kan eléyìí ti ṣe ibùdó ìgbafẹ́ wọ́n yí padà sílé epo tó sì jẹ́ wípé nílùú àbújá òun náà ni ìgbésẹ̀ ọ̀hún ti wáyé wọ́n ní wọ́n ti fojú wọn ba ilé ẹjọ́ lórí rẹ̀ kó wá tó di pé àmọ́ ṣẹ́rí wálé wọ́n ní níbi ti ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ iyun AFCON 2021 twenty one ti ń lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè Cameroon lásìkò yìí ìfẹsẹ̀wọnsẹ̀ ó wáyé o láàrin ilẹ̀ wa Nàìjíríà àtẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè Tunisia láṣálẹ̀ yìí wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àjàkálẹ̀ àrùn coronavirus tá a mọ̀ sí COVID-19 tó sọra rẹ̀ dàpátápá àràtọ́para rẹ̀ lájúbà káàkiri àgbáyé wọ́n ní COVID-19 ọ̀hún òun ló ti ṣe saka lágbára fẹ́gbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè Tunisia wọ́n nítorí pé àwọn agbábọ́ọ̀lù wọn méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn ò ní lè lórí ọ̀fẹ́ láti kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó mọ̀ wáyé ní àṣálẹ̀ yìí kódà ẹni tí í ṣe olórí olùkọ́ni wọn wọ́n níyùn náà wọ́n pé covid-19 ti tàlé òun náà gbogbo wọn wọ́n wá jẹ́ mẹ́tàlá lápapọ̀ tí wọn ò ní lè kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò mọ̀ wáyé ní alẹ́ yìí ojú ọgbọ̀n nínú ìwé ìròyìn Sunday Punch òǹlẹ̀ ti ṣẹ̀rí ìròyìn. èmi ò ní lọ́kàn láti díje dupò ààrẹ lọ́dún 2023 o Alimadu Sheriff ló wí èmi kọ́ ẹ̀jẹ̀ adé látọjú ọjà. ajá balẹ̀ ajá balẹ̀. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, jam and bean porridge, egbo, and going to mention Bada Fuel, Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Ilefe, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 9106. Country Kitchen, so sweet. ó lọ ọlọ́run mi ọlọ́run tó ń gbọ́. CAC oníbọ̀rẹ̀ ọlọ́run bẹ́tẹ̀lì fẹ́ ṣiṣẹ́ lọ́dún twenty twenty two pẹ̀lú àkòrí ìrànlọ́wọ́ àti àánú látòkè wá sunday ọjọ́ kẹtàlélógún ọdún twenty twenty two lè tó bẹ̀rẹ̀ ní déédéé aago mẹ́jọ òwúrọ̀ ètò ń tẹ̀síwájú ní monday twenty four sí friday twenty eight january twenty twenty two láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ni ó farahàn níbẹ̀ gbogbo ènìyàn ẹ máa bọ̀ nínú ìjọ CAC oníbọ̀rẹ̀ bẹ̀tà tó wà ládojúkọ ilé epo tọ́ìkù adeleye lọ́pọ̀pọ̀nà lálùkọ́ ń bàdàn a ó gbàdúrà a ó sì ké pe ọlọ́run olúwo rẹ pé ọlọ́run tó wà ní bẹ́tẹ́lì jẹ́ kí àánú àti ìrànlọ́wọ́ àtòkè wá dìde fún mi yóò sì rí bẹ́ẹ̀ ní orúkọ jésù wòlíì síkè odùwáyé ọmọ bàbá oníbú ọrẹ lólùgbàlejò see you there. bàbá oníbú ọrẹ. Hello, Mr. TJ. Hello, Kule. Please, do you know any school with unwavering discipline and high moral standards? I know of a school with high moral standard and academic excellence. It is Glory Academy International College. At Glory Academy International College, their students are well and excellently prepared for WAEG, UTME, and post-UTME. The result of which guarantees at least 95% of the students admission into federal universities, including University of Ibadan. Glory Academy International School teachers are seasoned, dedicated, diligent, and well qualified. At Gloria Academy, we charge moderate fees and give rebate to students whose parents are low income earners, as well as scholarship to brilliant indigent students. Glory Academy International Schools with nursery, primary, and college is located at 46 A and B to Kumojo Street, Orogun, Ibadan. For inquiries, please call 080-3352-1051. Be sure of tomorrow. Register your child at Glory Academy International School. You know I like dark wine Right. Take me, take me anywhere I will go. Rejoice Place Supermarket. Ẹ̀hẹ́n. Ilé ìtajà ìgbàlódé tẹ́ ẹ ti lè rí ohunkóhun tẹ́ ẹ bá ń fẹ́ rà. Láìsí wàhálà tàbí pákáleke ti dùnú ti fọkànbalẹ̀ làwọn èèyàn fi ń ná Rejoice Place Supermarket. Torí pé kò sóhun tí wọ́n wá débẹ̀ tí wọ́n rí. Oríṣiríṣi daily needs bíi beverages, toiletries, packaged imported and local foods. Ìyẹn àwọn oúnjẹ ẹlẹ́yà àti tòkè òkun tí wọ́n ti ṣe lọ́jọ̀. Òun mímu ẹlẹ́rìndòdò lónìí rànran imported wines lóríṣiríṣi. Bẹ́ẹ̀ni àtẹ̀yítẹ̀ rò lọ́kàn yẹn gan. Ìrọ̀ rọrùn lọ́jà wọn owó wọn ò sì gun pa tẹ̀rín tọ̀yàyà ni wọ́n fi máa dá yín lóhùn láàyè tó rọjú ẹ kàn sí Rejoice Place supermarket lẹ́nìí ní forty two Liberty Road by Bọ́láìgì bus stop adjacent DB filling station Òkè Àdó Ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one eight seven one five four two five six tàbí zero nine zero nine eight eight eight zero one five three wọ́n wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ at Rejoice Play supermarket Joyce Play supermarket òǹtajà pàdé òǹrajà gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ajá balẹ̀ ajá balẹ̀.